Welcome. This message you are about to be blessed with is delivered by Pastor Dr. Theophilus Bamiru of Faith in Christ Mission. For prayer and counseling, call 080 330 Jeremiah 29 13 and 14. 13 and 14. Jeremiah 29 13 and 14. and ye shall seek me. You shall seek me, you shall search for me, and you will find me. There is a blessing waiting for you, there is a breakthrough waiting for you, there is a light that will show you the way. But I have it. If you search for me, you will see me. Amen. When you search for me with all your heart, tó bá mi wà mi. I am not hiding from you. I am big, I am strong, I am reliable. I'm your God. There is a breakthrough that is waiting for you. If you search for me, you will find me. I am not hiding. ẹ̀rù ògbodò ẹni fẹ́ wọnú odò lẹ̀rù ń bà àrà pa bàtà pa jiwọ́njiwọ́n díẹ̀ gbogbo òkè ìṣòro máa tẹ́rí ba ni every problem will bow if you search for me you will find me read it please. and find me when ye shall search for me with all your heart. with all your heart. Yes, verse 14. And I'll be found of you. You, will see me. Yes. Fear the Lord, and I will turn away your captivity. I will turn away your captivity. You are not born to be a slave. You are destined to win. God has said in Isaiah 43 verse 7 that all those who have created my children, I created them for my glory. You are for the glory of God, not for shame, not for shame, not for disgrace. If the challenge is becoming too much for you, seek me. You will find me. I'm not hiding. I'm not confused. I know what I'm doing. Yes. And I will gather you from all the nations. I will gather you from all the nations that have scattered you to be slave. No, I'm bringing you back to your place, to the promised land. You are going to be free so that you can worship me with full joy. You and your children. You can have peace of mind. If you like, look for me, you will find me. I'm not hiding. Read it. And from all the places whither I have driven you, saith the Lord, and I will bring you again into the place whence I caused you to be carried away captive. Ẹ̀yin ò ṣàfẹ́rí mi, ẹ ò sì rí mi, nítorí tí ẹ fi gbogbo ọkàn yín wá mi. Tó o bá wá mi, wàá rí mi, tó o bá gbogbo ọkàn ẹ wá mi, wàá rí mi ní ọ̀sà. Kí ló fẹ́ bà mí lẹ́rù? Kí ló wà nù ayé ẹ̀ tó ń bà mí lẹ́rù? Èmi ò sì di rírí fún yín lé olúwa wí èmi ò sì yí ìgbèkùn yín padà kúrò èmi ò sì kó yín láti gbogbo orílẹ̀-èdè àti láti ibi gbogbo wá níbi tí èmi ti lé yín lọ lé olúwa wí èmi ò sún mú yín wá síbi tí mo ti mú kí kí a kó yín ní ìgbèkùn lọ. What God is telling you and myself today. Ó tọ́lọ́ sọ fún mi àti ẹ lénìí. Say what are you looking for? What are you looking for? what are you looking for. kí ló ń wá kiri. money. owó. position. ipò. healing. ìwòsàn. power. agbára. you look for me first. wàá kọ́kọ́ wá mi ná. I am in charge of all those things. èmi ni wà ní àkóso gbogbo nǹkan wọ̀nyí. that is why I have, have stated in Matthew chapter six. o mọ̀ ìkọ́sí Mátí orí kẹfà. thirty two and thirty three. thirty two and thirty three. that I know that you need all this. o nílò gbogbo nǹkan wọ̀nyí. thirty verse thirty three say but seek ye first. oríṣiríṣi wá síwájú náà. the kingdom of God and his righteousness. ìjọba Ọlọ́run àti òdodo inú rẹ̀. and all this shall be added unto you. gbogbo nǹkan tó kù la máa fi kún fún ẹ. agbára bàbá kàá agbára jésù ká. Oka, ká ó ká. agbára bàbá ká o agbára jésù ká. gbogbo ìṣòro tó wà láyé mi o agbára jésù ká. What God is laying emphasis upon. ó tọrọ ń tẹnu mọ́ bẹ́ẹ̀ ni pé your relationship to him. ìbáṣepọ̀ rẹ sí òun. as a child to the father. gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. look at the story of prodigal son. wo ìtàn ọmọ nínàkúnà. he said i will arise. ó lè mi yóò dìde. and go back to my father. mo sì padà lọ sọ́dọ̀ bàbá mi. that is the solution. ọ̀nà àbáyọ nìyẹn. this was a boy that disengaged from his father. ilé ìjọba ọkùnrin tó kúrò lọ bàbá rẹ̀. took his property. ó gbó ogún ìbí rẹ̀. go to a far place. ó lọ síbi tó jìnnà. squander everything. ó nọ ọgbẹ́ nínú riotously ó nọ ní ọkùnà. drinking. ó mọtí. night party. Eh, women. ìrédè òru obìnrin. and so many things like that. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. he became so poor. ó wá ṣiṣẹ́. no food. kò sóúnjẹ mọ́. even the pig he was uh, attending to. àwọn ẹlẹ́dẹ̀ tó ń tọ́jú gan. as a worker he could not eat the food. gẹ́gẹ́ bí òṣìṣẹ́ kò lè jẹ́nu oúnjẹ wọn. he would not allow him to eat the food. wọ́n jẹ́ kó jẹ́nu oúnjẹ wọn. the food of the pig. kò jẹ́ oúnjẹ ẹlẹ́dẹ̀. then the bible said when he came to himself. bíbélì gbà tójú rẹ̀ sì wálẹ̀. he said in my father's house. ó ní nílé bàbá mi. if on servants are enjoying. àwọn ẹrú kan gbádùn. why should I be suffering. mo ṣe máa máa jìyà níbí. like this say I will go back to my I will arise. èmi yóò sì dìde. and go back to my father. mo sì padà sádọ̀ bàbá mi. he could have stayed back. kò bá ti dúró. and said I know what I will do. kò ní mo mọ ohun tí màá ṣe. drink again. mi ò ní mọ ọtí mọ́. That I will remain where I am. Màá dúró síbi tí mo wà yẹn. I will not drink again. Mi ò ní mọ ọtí mọ́. I will not fornicate again. Mi ò ní ṣàgbèrè mọ́. I will not do party. Uh, mi ò ní rìn òru mọ́. Ah, ah, my moral, morally I will be okay. nísìnyí wọn. does that solve the problem. ṣé yẹn yanjú òkè ìṣòro yẹn. you are in captivity. o wà ní àhámọ́. as a slave. gẹ́gẹ́ bí ẹrú. and you say you no drink again. o wá ló ní mọtí mọ́. you no fornicate again. o ní ṣàgbèrè you change your character. wàá yí ọ̀nà rẹ padà. that does not amount to anything. iye ò já mọ́ nǹkan the most important thing is. ohun tó ṣe pàtàkì jùlọ ni pé. I will arise. èmi yóò dìde. go back to my father. èmi yóò sì padà sọ́dọ̀ bàbá mi the relationship that has been broken must be amended. ìbáṣepọ̀ tó ti wó láti ó ti láti gbà túnṣe. God is not going to share his glory with anybody. Ọlọ́run ní bí ògo rẹ̀ pẹ̀lẹ́ ẹnikẹ́ni. if somebody believes he can do it on his own. téèyàn kan bá wò pé òun lè dá ṣe fúnra òun. and is developing his moral muscle. tó bá ń kọ́ra rẹ̀ láti láti mọ̀ ọ́ ṣe. by the time you develop your muscle. nígbà tó àwọn agbára iṣan rẹ bá dìde tán. you discover that you have nothing to use it upon. wàá rí pé o lè rí nǹkan tó máa lò fún. the only person who can give grace ẹnìkan tó lè fún wa lórí ọ̀fẹ́. to be satisfied. láti ní ìtẹ́lọ́rùn. is God. òun ni ọlọ́run. and he telling you today. ó dẹ̀ sọ fún ẹ lẹ́nìí. if you search for me. tó bá wá mi. ó ní ìwọ yóò sì wá mi. you shall. Shall is a very big word. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ àárín ẹ̀. he didn't say you will. kò sọ pé ohun ẹ̀ kò wá mi. Shall is bigger than will. ó ní wọn yóò sì wá mi. he could have said you will search for me. pàṣẹ pé ohun ẹ̀ kò wá mi. he said you shall. ó ní wọn yóò sì wá mi. which is more powerful than will. ó lágbára pé ohun ẹ̀ kò wá mi. so that means whether you like it or not. o fẹ́ o kọ̀. eventually. nígbẹ̀yìngbẹ̀yìn. you will search for me. o láti wá mi because you did not determine the day you are born. torí ìwọ kọ́ ló sọ́jọ́ tá a bí ẹ. you cannot determine the day you will die. o lè lè sọ́jọ́ tó máa kú. everything is in my hand. gbogbo rẹ wà lọ́wọ́ mi. if you get to a stage you have to search me. o máa tó sàkún láti wá mi. but he say you will find me. ṣùgbọ́n wàá rí mi. when you search with all your heart. nígbà tó bá fi gbogbo ọkàn rẹ wá mi. because he lives I can face tomorrow because he lives all there is God. Because I know He owns my future. My life is worth a living just because He lives. God has said, Call on me. Ọlọ́run ti ní ké pè mí. In Jeremiah thirty verse three. Jeremiah thirty verse three. And I will answer you. Èmi yóò sì dá ẹ lóhùn. And show you great and mighty things. A sì fòun láhàn. Which you never know. Èyí tí wọn kò mọ̀. Some of you will remember. Nínú yìí máa rántí. On a Sunday like this. Ní ọjọ́ Sunday báyìí. A man that saw me on television. Ọkùnrin kan tó lórí amóhùnmáwọ̀. Who came to this church. Ó wá sí chọ́ọ̀chì. You remember I gave him microphone when he was feeling dejected and uh, feeling bad. I said, what is happening? Mo fún lóhùn ẹ̀rọ gbà tó ń banújẹ́ tó ń tó ń ní ìkórọ́kùn. He took the microphone from my hand. Ó gba microphone lọ́wọ́. I said he opened it to everybody. Ó sọ ọ́ sí gbangba fún gbogbo ènìyàn. That six months ago. Pé oṣù mẹ́fà sẹ́yìn. His wife left home. Ìyàwó òun kúrò nílé. Left his small children. Ó fa ọmọ ilé dẹ̀ nílé. And since that time she couldn't he couldn't find him. Àtìgbà yẹn ò dẹ̀ rí ìyàwó òun. He has searched searched and searched. Wọ́n ti wá wá wá wọ́n rí. He has reported to the police. Wọ́n ti fẹjọ́ sọ àwọn ọlọ́pàá. Everywhere. Wọ́n ti lọ síbi gbogbo. They couldn't find her. Wọ́n rí. If you are in the church that Sunday, you remember I said. Àwọn àdìjọ́jọ́ ẹ̀rọ tó bẹ́ẹ̀ mo sọ fún pé. Let's talk to God. Jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀. We pray just for one minute àgbàdo àfúnṣẹ́jú kan ọlọ́run sọ pé mr man arákùnrin. when do you want your wife to come back. ìgbà wo ló fẹ́ kí ìyàwó rẹ padà wálé. you remember you look at me and he smile. rántí pé owó mi ó dẹ̀ rẹ́rìn. he thought something is wrong. pé ó rò pé bẹ́ẹ̀ kankan ṣe ni. when do you want that your wife to come back. ìgbà wo ló fẹ́ kí ìyàwó rẹ padà wálé gan. said this week I say pick a date. ó lọ sẹ́ mo ní mú ọjọ́. he said what of Wednesday. ó ní Wednesday ńkọ́. I say very good. mo ló dára. on Wednesday. ìjọ Wednesday. don't go to office. má lọ bí iṣẹ́. he works in Central Bank ó ṣiṣẹ́ central bank. don't go to office. má lọ bí iṣẹ́. sit down at home. jókòó sílé. cook food. ṣe oúnjẹ. that you know your wife. ètò ìgbéyàwó rẹ fẹ́ràn. sweep the floor. gbálẹ̀ nulẹ̀. let everybody be jẹ́ gbogbo ẹ̀ mọ́. before ten a.m. kó tó dago mẹ́wàá àárọ̀. your wife will come back. ìyàwó á padà wá. I said sit down let's some, let's talk to another person. wọ́n ní jókòó yẹ ká bẹ́ẹ̀ lómìíràn sọ̀rọ̀. and Wednesday. ìjọ Wednesday. he did not go out. kò lọ bí kankan. he stay at home. ó dúró sílé. waiting for the prophet to be. ó dúró pé kí àsọtẹ́lẹ̀ yẹn kó ṣẹ. by ten pàtó dago mẹ́wàá. there was a knock there was a knock on the door. wọ́n kọlẹ̀kúnlé rẹ̀. who came down and kneel down. ìyàwó ẹ̀ ló wá lórí wa tó kúnlẹ̀. I confess that she, she went to one uh, Ifá man. ó ń lọ sọ́dọ̀ onífá kan ni. who I, she thought was a sẹlẹ̀ man. tó ń pè sẹlẹ̀ ni. eventually discovered an Ifá man. wọ́n mọ bàtọ́ yá pé onífá ni kò sí onísẹ̀lẹ̀. for some problem pé òun lọ bá fún òkè ṣòro kankan. the man did some things and she could not go back. pé ọkùnrin ló ṣe àwọn kan tó wò padà wá she started to see the man as her husband. ó bẹ̀ sí rí ọkùnrin gẹ́gẹ́ bí ọkọ rẹ̀. I was there for six months. ó dẹ̀ wá bẹ̀ fóṣù mẹ́fà. but that Wednesday morning. ṣùgbọ́n àárọ̀ Wednesday yẹn. the thing left his eyes. ó ní kí ni yẹn ká lójú òun. she realized the mistake. òun rí àṣìṣe òun. she came back home. òun padà wálé. and on Sunday. ìjọ Sunday. they came to this church. wọ́n jọ wá sí church. and they give testimony. láti wá jẹ́rìí sí agbára Ọlọ́run. what you need is God. ohun tó nílò ni Ọlọ́run. God say search for me ọlọ́run ni wá mi. call on me. képe mi. read jeremiah thirty three verse three. jeremiah thirty three verse three. call on me and I will answer you. képe mi yóò sì dá ẹ lóhùn. and I will show you great and mighty. màá sì fòun láhùn. which you do not know. tí wọ́n kò mọ̀. call unto me. call unto me. and I will show thee. and I will show you. great and mighty things. great and mighty things. which thou knowest not. that's just it. so what God is telling us is. ohun tí bẹ́ẹ̀ sọ fún wa ni pé. ẹ fẹ́ kàwé. képe mi èmi ò sì dáhùn èmi ò sì fi ohun ńlá àti agbára hàn tí ìwọ kò mọ̀. ohun tó o mọ̀ tẹ́lẹ̀ ohun tó fà pamọ́. what you don't know that is hidden. it is stated in Deuteronomy twenty nine twenty nine. ó oh, wà ní Deuteronomy twenty nine twenty nine. that secret things belong to God. ohun kọ̀kọ̀ tọ́ lọ́run ni. it is only when he reveal it to you. ìgbà tó bá fi hàn ẹnìkan. that become yours. ló máa di tiẹ̀. don't give up. má jọ̀wọ́ lẹ̀. seek for God first. wá Ọlọ́run ṣáájú. you want money. You want money. O fẹ́ owó. You want healing. O fẹ́ ìwòsàn. You want house. O fẹ́ ilé. You want to travel. O fẹ́ ìrìnàjò sókè òkun. You want car. O fẹ́ mọ́tò ni. Seek God first. Wá Ọlọ́run ṣíwájú náà. Everything is in the hand of God. Gbogbo rẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run. God will make our way where there seems to be no He walks in ways we cannot see. He will make our way for me. He will be my God. Hold me close, that's always sight. With love and strength for each new day, He will make our way. He will make our way. Number one, God says, if you search for me. you will find me. wà á when you search for me with all your heart. see there are times for example this handkerchief. fún àpẹẹrẹ bí handkerchief yìí. the place I always put it is on the on, on top. ibi tí máa fi sí ni mo gbà ní orí bíbá yìí. but for one reason or the other. ṣùgbọ́n torí ìdí kan àbí ìkejì. I put it on the speaker. mo á lọ fi sórí speaker yìí. I have forgotten that I put it there. mo ti gbàgbé pé mo fi síbẹ̀. when I needed the. But mo wá nílò rẹ̀. I will search the normal place. the usual place. máa lọ wá bí tí mo máa fi sí tẹ́lẹ̀. see the hanky. kò sí mbẹ̀. if I cannot find it. tí n bá tún wá rí mbẹ̀. I need it mo dẹ̀ nílò rẹ̀. then I will begin to search everywhere. màá bẹ̀ sí wá ibi gbogbo pátá. search everywhere. màá máa wá ibi gbogbo pátá. even unlikely places. ibi tí o tiẹ̀ yẹ. I will search for it. màá wá bẹ́ẹ̀. and eventually. ìgbẹ̀yìngbẹ̀yìn. in my searching. níbi tí mo ti ń wá kiri yẹn. I will come to this place also. màá wá síbi àyíká kan náà. oh this is where I place it. ah ibi tí mo tiẹ̀ fi sí rèé mo ti rí. intense investigation. àyẹ̀wò tó ní. desperate investigation that is the meaning of search ìtumọ̀ pé kí n máa wá nǹkan kiri nìyẹn. God expects you to search for him. Ọlọ́run retí pé kò wá kíní yẹn kiri. I remember. Mo rántí. When myself and our pastor in the our pastor here. Pátá mi àti àlùfáà tó wà níbí. Pastor Tunji. Pastor Tunji. We were discussing. A jọ ń sọ̀rọ̀. Some years ago. And he was talking of. Wọ́n wá sọ̀rọ̀. He has applied. Bẹ́ẹ̀ wọ́n ti kọ̀wé. For job for a long time. So many places. Fún iṣẹ́ fúngbà tó pẹ́. And no answer from anywhere. Kò dẹ̀ sit down láti bí kíbi. I told him let us talk to God mo sọ fún jẹ́ ká bá ọlọ́run sọ. let's not say what God will say about you. jẹ́ ká gbóhùn tọ́lọ̀ máa sọ. you have been searching for years. a ti wá ṣe fún àìmọye ọdún. we prayed just for one minute and God told me. ọlọ́run dẹ̀ sọ fún mi. ask from him. béèrè lọ́wọ́ rẹ̀. when do you want the job. ìgbà wo lo fẹ́ iṣẹ́ yẹn sí. he said this week. ó ní lọ́sẹ̀ yìí. I said pick a date. mo ní mú ọjọ́. he couldn't pick. I said what of Thursday. mo ní jọ Thursday ńkọ́. he said it's okay. ó ní yẹn náà dáa. I said okay Thursday morning. mo ní àárọ̀ Thursday. don't go out. má jáde o. sit down at home jókòó sílé. wherever you have written uh, uh, application for work. ibikíbi tó ti kọ̀wé iṣẹ́ sí tẹ́lẹ̀. the best place there. èyí tó dáa jù mbẹ́. on thursday. níjọ́ thursday. they will they will see your letter. wọ́n á rí ìwé tó kọ yẹn. they will trace this address. wọ́n á tó gbé yàrá sọ́dọ̀ rẹ. they will come to you. wọ́n wá bá ẹ ń lé. for interview. wọ́n á béèrè ìrànlọ́wọ́ rẹ. and you start the job. wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́. thursday. ní thursday yẹn. and when they will be coming. tọ́mọ́ ń bọ̀. they will come with a mercedes car. wọ́n á gbé mercedes car wá. that's what I was telling pastor Tunji. mo sọ pastor Tunji by thursday. pàtó di thursday yẹn. because i told him dress up. mo ní kó múra sílẹ̀ o. somebody is going to start working. kẹ́bẹ́ tó lọ bí iṣẹ́. he has dress up. pé kó múra. and there was a knock on the door. wọ́n dẹ̀ kanlẹ̀kùn rẹ̀. the people came. àwọn èèyàn wá. he said he saw his letter. wọ́n ní wọ́n rí ìwé rẹ̀. that he wrote to them three years ago. tó ti kọ bí ọdún mẹ́ta sẹ́yìn. they decided to come and search for him. wọ́n pinnu láti wá wá wá. for interview fún ìbéèrè. and if possible to start work. tó bá dẹ̀ ṣe ṣe kó bẹ̀rẹ̀ ṣe yẹn. he started the work that day. ó bẹ̀rẹ̀ ṣe yẹn ní ọjọ́ yẹn. when he came out to follow them pàtó jáde láti tẹ̀lé he saw the mercedes they have All the rí mercedes tán bí wá seek for God first. Wow, Lord, wá ọlọ́run You know, all other things will follow. gbogbo nǹkan tó kù Da tẹ̀lé. dáàdì da da dáadáa da da dáàdì dáadáa tí bá lè gbé ọ sókè tí lè fi ọ fàlàyé kí wọ́n pa Jésù ní bàbá dadi dada dadi dada. ẹ kọ́ lẹ́ẹ̀kan sí i. dadi dada ah, dadi dada dadi dada dadi dada. tí bá lè gbé sókè kí lè fi yọ ọ fàráyé ìwọ ọmọ Jésù ni bàbá dadi dada dadi dada. so I want to round it up. mo fẹ́ parí ẹ̀. First thing. Ohun àkọ́kọ́. God expects you to call him with your, all your heart. Ọlọ́run pé kó pè pẹ̀lú gbogbo ọkàn rẹ. There are some people. Àwọn kan wà. They are calling God. Wọ́n pe Ọlọ́run. But their heart is not there. Ṣùgbọ́n ọkàn wọn sí mbẹ̀. I'm talking to three sets of people. Oríṣèyàn mẹ́ta ni mò bá sọ̀rọ̀. The first set. Àwọn ẹni àkọ́kọ́. You don't even believe in God. Wọ́n tẹ gbàgbọ́ nú Ọlọ́run. Or believe in prayer. Wọ́n tẹ gbàgbọ́ nú àdúrà. Number two. Ìkejì. You believe somebody else you believe èèkan mìíràn ó then you have backslided. ṣùgbọ́n ti fà sẹ́yìn. because you believe God has done something you shouldn't do. o bọ́lá ti ṣe ohun tí ó yẹ kó or he has not done something you expect. àbí kò ṣe ohun tó yẹ kó rí tó retí. though you are still in the church. bó ti pé wà ní church. then your mind is not there. ṣùgbọ́n ọkàn ò sí number three. ẹni kẹta. you believe God. o gba Ọlọ́run gbọ́. you are following God. o dẹ̀ ń tẹ̀lé number one you, you get God when you seek him with all your heart. alakọkọ wà á mi wà á mi tó bá fi gbogbo rẹ wá mi. it is possible for and uh, some, some people. ó ṣeéṣe fáwọn kan. to follow God with fake heart. wọ́n fi ọkàn ayédèrú tẹ̀lé ọlọ́run. they want to talk. wọ́n fẹ́ sọ̀rọ̀. they want to pray. wọ́n fẹ́ gbàdúrà. they want to show off. wọ́n fẹ́ farahàn. but their heart is not there. túmọ̀ kan ò sí mbẹ́. it's very dangerous. ó léwu lọ́pọ̀lọpọ̀. you can just talk gently o kò lè sọ̀rọ̀ díẹ̀. with all your heart. pẹ̀lú gbogbo ọkàn rẹ. and God will honour it. ọlọ́wà dẹ̀ pọ́nlé. you can make noise. o lè pariwo. for uh, just out of sentiment. nínú ìtara. ordinary sentiment. lásán. no work. kò dẹ̀ ní bọ́sì. so you cannot fake it. o lè dọ́gbọ́n. the bible says God cannot be mocked. bíbélì ni a ọlọ́run a ọlọ́run. because he knows our heart. tóró mọ ọkàn wa. then you don't look for God with double double heart. o ní wá ọlọ́run pẹ̀lú iyèméjì. you have one heart for God. o ní ọ̀kọ̀ọ̀kan fún ọlọ́run. one heart for mammon. o ní ọ̀kọ̀ọ̀kan fún àwọn mamoni. God is bigger than gold. ọlọ́run tóbi ju gbọ́n kọ́ wọn lọ. God is bigger than silver. ọlọ́run tóbi ju wúrà àti fàdákà lọ. God is God. ọlọ́run ni ọlọ́run máa jẹ́. that is why Peter and John told the layman that. oníbẹ̀tẹ̀ ṣe fọkùnrin ẹ̀rọ yẹn. gold and silver ewúrà bí fàdákà. we do not have. àwa kò ní. what we have. ṣùgbọ́n ohun tá a ní. is the name of Jesus. lórúkọ Jésù. the name of Jesus. pẹ̀lú orúkọ Jésù yẹn. arise. dìde. and was able to rise. ó dẹ̀ dìde. whereas money cannot do it. dẹ̀ lè ṣe yẹn. silver cannot do it. wúrà bí fàdákà ò lè ṣe yẹn. do it. ṣùgbọ́n Ọlọ́run lè ṣe God expects you to call him with all your heart. Ọlọ́run pé kó pè pẹ̀lú gbogbo ọkàn rẹ. Don't you see how you do for your work when you are looking for money? O rí owó, wàá wọn kan. They are busy in the morning. Wọ́n ráyè láàárọ̀ in the afternoon. àtọ̀sán in the night. àtàlẹ́. looking for money. wọ́n wá owó kiri. what of a student. àwọn ọmọléèwé ńkọ́. because you want to pass. tó ló fẹ́ ṣàṣeyọrí. you are busy in the morning reading in the afternoon reading. akàwé láàárọ̀ lọ́sàn-án. in the night reading. lálẹ́ tún kàwé. all these are okay. gbogbo ní ìdára. but what God is saying is. ìmú sọ ni pé. seek me first. wá èmi síwájú náà. I will make the others to be easy for you. màá jẹ́ gbogbo nǹkan tó kù tẹ̀lé. I remember I was discussing with Pastor Timothy Adeleye. Pastor Timothy Adeleye sọ̀rọ̀. When he was to carry me to Bomosho. Bàtà fẹ́ gbé mi lọ sí Bomosho. That day. Ní ọjọ́ yẹn. The second day was for exam. Ìjọ́ kejì ìdánwò. For my masters. Fún masters mi. I told Adeleye. Mo sọ fún Adeleye. I have not been able to study very well. Mi ò tí ẹ̀ tí ráyè kàwé dáadáa o. But I'm going to talk to God tonight. Ṣùgbọ́n máa bọ́ lọ sọ̀rọ̀ lálẹ́ yìí. Overnight I pray. Lálẹ́ mọ́jú mọ́ mo gbàdúrà. God show me all the questions. Ọlọ́run fi hàn béèrè ìdáhùn yẹn hàn mí ìbéèrè hàn mí. I told Adéníoyè. Mo sọ fún Adéníoyè. Let us carry me to Gbómọ̀ṣọ́. Gbé mi lọ sí Gbómọ̀ṣọ́. God has shown me the questions. Ọlọ́run fi àwọn ìbéèrè hàn mí. When I got there. Gbàtí mo débẹ̀. The question I saw in my dream. Ìbéèrè ìdéèrè tí mo rí lójú àyà. I saw everything on the paper. Mo rí gbogbo ẹ̀ lórí ohun tó béèrè. I was the first person to finish. Èmi mọ́ ọkọ̀ ṣe not i'm telling you to be lazy. mi ò sọ pé kò yọlẹ o. God wants you to work. ọlọ́fẹ́ kò ṣiṣẹ́. but what i'm telling you is. ohun tí mo sọ fún ẹ ni pé. seek God first. wá ọlọ́run ṣíwájú náà. and he will help you. àwa ràn ẹ́ lọ́wọ́. torí agbára bàbá ká o. agbára jésù ká. ó ká ó ká. agbára bàbá ká o. agbára jésù ká gbogbo ìṣòro tó wà láyé mi ò agbára Jésù ká. and don't seek God with half heart. má wà má fi èméjì àbí àbọ̀ àbọ̀ ọkàn wá Ọlọ́run. some are seeking God without without their without their. àwọn kan wá Ọlọ́run láìsí ọkàn wọn níbẹ̀. some are seeking God with double heart. àwọn kan wá Ọlọ́run pẹ̀lú iyèméjì. some are seeking God with fake heart. àwọn kan wá Ọlọ́run pẹ̀lú eh, ọkàn ayédèrú. some are seeking for God with half heart àwọn kan ààbọ̀ wọn fi wá ọlọ́run. just like what my evangelist from London said. gẹ́gẹ́ bí ajé láti London sọ. one leg in the church. ẹsẹ̀ kan lè jọ́sìn. one leg in the world. ẹsẹ̀ kan nú ayé. it cannot work. kò lè ṣiṣẹ́. what I want you to know is God can never disappoint you. mo mọ fẹ́ kó mọ̀ pé ọlọ́run lè já ikulẹ̀ láéláé. open your mouth and call on your God. láìnú ẹ̀kọ́ kébé ọlọ́run yẹn. there is no sin that you have committed that God cannot forgive you. kò sí ẹ̀ṣẹ̀ tó dá tọ́lọ́run lè dáríjì. when the water wanted to submerge Jonah and the people in the ship. nígbà tí omi yẹn fẹ́ gbé Jonah àtàwọn tó wà náà kọ omi. Jonah went to sleep. Jonah lọ sùn. he believed he was a sinner. ó gbà pé ẹlẹ́ṣẹ̀ lòun. if he call on God. tó bá ké bọ́ Ọlọ́run. God will not answer. Ọlọ́run dáhùn lóhùn. because he was going to wrong direction toro lọ síbi tó lòdì. all others were struggling the world. gbogbo àtọkùn tiraka nu ọkọ. eventually they came to him. ìgbẹ̀mí wọn bá. he said why are you sleeping. wọ́n ní kílé tó ń sùn. arise and call on your God. dídé kó képe Ọlọ́run rẹ. Call on your God. Kébé Ọlọ́run rẹ. He said no need. Ó ní kò sáyè kò sí ẹ̀. Because he is running away from God. Tó lóun sá fọ́lọ́run ni. Because he has offended you. Tó lóun ti ṣe Ọlọ́run. Then what do we do? Kí la máa ṣe báyìí? Say throw me to the sea. Ó lè sọ mí sínú òkun. I want to die. Mo fẹ́ kú. You don't have to die. Kò yẹ kó kú. There is a way out. Ọ̀nà àbáyọ wà. God is on your side. Ọlọ́run wà fún ẹ. Despite the mess. Pẹ̀lú gbogbo pàǹtí. You will still do miracle ayé tún ṣe ìyanu yẹn. he told the people throw me to the I want to die let me mo fẹ́ kú ẹja ń kú dànù. but the bible said. bíbélì sọ pé. God, has prepared a fish to swallow him. Ọlọ́run pèsè ẹja ńlá tó máa gbé mi. so that he will not die. kó má kú. he was inside the fish. ó wà nínú ẹja yẹn. it was that he thought that was the end of himself. ó ló ti dé bá òun. but by the third day. ṣùgbọ́n ó máa dijọ́ kẹta. he saw that he was still alive inside the fish. ó wá pé òun yìí wà láyé nínú ẹja yẹn. he now called on God. ó wá ké pe Ọlọ́run. after he has struggled lẹ́yìn ìgbà tó ti tiraka nínú ẹja bóyá wọ́n lè jáde. walks in the fish kicking the fish. ó ń gba ẹja lẹ́sẹ̀ ó ń gba nípa. go out. kò lè jáde. then he reported to God. ó wá fẹjọ́ sun Ọlọ́run. then God God commanded the fish. Ọlọ́run pàṣẹ fún ẹja yẹn. go and vomit it. lọ pọ̀ sílẹ̀. there is God. Ọlọ́run wà. report the matter to him. fẹjọ́ yẹn sun Ọlọ́run. seek God first. wá Ọlọ́run síwájú. then he will give you that house. àwa fún ẹ ilé yẹn. he will give you that car a fún ẹ yẹn. we give you that long life. gígùn yẹn. we give you that peace of mind. yẹn. we give you that comfort. a fún ẹ ní yẹn. if anybody tells you there is no hope. sẹ́nikẹ́ni bá sọ pé kò sí ìrètí. he is deceiving you. ó ń tàn ẹ́ ni. because with God all things are possible. pẹ̀lú ọlọ́run gbogbo ní ṣíṣe. let them know. jẹ́ kán mọ̀. there a God. bí ọlọ́run kan wà. because Paul and Silas when they were locked up in the midnight Decided to show to the people there. Paul àti Sila ní òru wọ́n fi àwọn èèyàn. there is a God. bí Ọlọ́run kan wà. the source of their life. orísun ayé wọn. foundation of their life. ẹ tó pèsè fún ayé wọn. love of their life. ìfẹ́ ayé wọn. and they were praising him. wọ́n ṣe ń yìn. the soldier thought he has the key ọmọ ogun ẹrúbọ òní kọ́kọ́rọ́ lọ́wọ́. all the kids that have locked up the prison. gbogbo kọ́kọ́rọ́ tó ti gbogbo lẹ̀kùn. he has it in his pocket. gbogbo wà ní àpò òun. he didn't know that God has the master key. kò ń bọ́ ní kọ́kọ́rọ́ tó ṣí gbogbo lẹ̀kùn. God came down. ọlọ́run sọ̀kalẹ̀ wá. while Paul and Silas were praising God. nígbà Paul àti Silas yin ọlọ́run. there was great earthquake. ìmímì ilẹ̀ wà. all the doors were open. gbogbo lẹ̀kùn pátá ló ṣí. God has the key. ọlọ́run ní kọ́kọ́rọ́. to set you free. láti sọ ẹ̀dọ̀ òmìnira. when they say somebody is a slave. tọ́ bí wọ́n ti mú. he said you know what to do again. pé ohun mo tó máa ṣe mọ́. what i will do now is. o tó máa ṣe é sí ni pé. i will stop drinking. mo ní mọtí mọ́. i will stop fornicating. mo ní ṣàgbèrè mọ́. i will stop stealing. mo ní jalè mọ́. all those are good but the first thing first is seek God. gbogbo wọn yẹn dára ṣùgbọ́n ohun tó sùn ṣe kọ́ ni pé kọ́kọ́ wá Ọlọ́run. you are inside cage o wà nínú àhámọ́. you want to go out. o fẹ́ jáde. that's the most important thing. ohun tó ṣe pàtàkì nìyẹn. not say i want better dress. pay better shoe fún bàtà tó da. you are still in that cage. o ìwà nínú àhámọ́ yẹn. you are not free. o ò dominira. God wants you to be free. Ọlọ́run fẹ́ kó dominira. you are created for his glory. a ẹ fún ògo rẹ̀. there is somebody inside you. èèyàn kó wà nù rẹ. his name is God. orúkọ rẹ̀ jẹ́ Ọlọ́run. he is living and breathing as God. ó gbé ó dẹ̀ mí gẹ́gẹ́ bí Ọlọ́run. let him speak through you. jẹ́ kó gbẹ́nu rẹ sọ̀rọ̀. you should not be afraid. ẹ̀rù gbọ́dọ̀ bá ẹ. he has said fear not. ó ní má ṣe bẹ̀rù. I will help you. màá ràn ẹ́ lọ́wọ́. and he will help you. á dẹ̀ lọ́wọ́. he loves you ó fẹ́ràn ẹ. it is only when you know that God loves you that's when you trust him. ìgbà tó bá wọ̀pọ̀ fẹ́ràn ẹ yín ló lè gbẹ́kẹ̀lé. if you don't believe God loves you. tó bá wọ̀pọ̀ fẹ́ràn ẹ. you no trust him. o ní lè gbẹ́kẹ̀lé. and that is dangerous. ìyẹn dẹ̀ léwu. I believe when I'm under challenge my wife will help me because I believe she loves me. tí n bá wà ní benin japan pé yàwó mi àràn mi lọ́wọ́ tó ní mo pọ̀ ó fẹ́ràn mi. my children will help me. àwọn mi àràn mi lọ́wọ́. because I believe they love me. tó ní mo pọ̀ wọ́n fẹ́ràn mi. So so you should believe God loves you. Ó yẹ kó ọpọlọ fẹ́ràn ẹ bá kọ náà. And he will, he will help you. Á tún ràn ẹ́ lọ́wọ́. The Lord is good. Ọlọ́run dára. I want to pray for somebody here. Mo fẹ́ gbàdúrà fún èèyàn kan. Hmm. I want God to breathe his name upon you. Three categories. Ìgbèlè mẹ́ta ni àwọn wọ̀nyí. In the beginning. Ní ìbẹ̀rẹ̀. God molded a man, formed a man. Ọlọ́run dá ènìyàn. From the dust. Láti inú erùpẹ̀. The legs and hands. Àtọwọ́ àtẹsẹ̀. That he was down there. Ó kọ̀ wá ń bẹ̀ ni. He could not move. Kò lè gbésẹ̀. Then the Bible said. Bíbélì wa sọ pé. And God breathed on him. Ọlọ́run sì mí sí. And he became a living soul. Ó wá di alààyè ọkàn. He was able to rise up. Ó lè dìde dúró. And begin to walk. Ó dẹ̀ sí rìn. I want to pray with somebody. Mo fẹ́ gbàdúrà pẹ̀lú èèyàn kan. Somebody you are here. Èèyàn kan wà ń bí it's like you are, you are not moving at all. ẹni pé o ti rìn rárá ni. there is stagnancy. dádó sójú kan wà. the daddy is telling me. bàbá ń sọ fún mi. that between now and three pm tomorrow. láàrin sí aago mẹ́ta ọ̀sán ọ̀la. you will be happy because you will see what has been stagnant will begin to move. ohun tó ti dúró yẹn bẹ̀rẹ̀ rìn amen. That's the first prayer. If you are that person, come forward. Tó bá jọ lẹ́ni náà wá síwájú. I want to prophesy unto you. Mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ sínú ayé What is it that is supposed to be moving? Kí ló ń náà tó yẹ kó máa gbé ìgbésẹ̀ kó máa rìn kó máa tẹ̀síwájú? It is just stagnant now. ṣùgbọ́n kọ́ wà lójú kan. masakari bakasari. I want you to pray this prayer. ṣé kò gbàdúrà yìí. Oh Lord. Olúwa. Breathe your name um, over me. Mí mi sí orúkọ rẹ sínú ayé mi. As in the beginning. Gẹ́gẹ́ bí ti ìbẹ̀rẹ̀. And begin to move me forward. Kò bẹ̀rẹ̀ sí mú mi lọ́wájú. Sí. Sórí. Until God breathed breathed onto that. Àfìgbà tọ́lọ̀ mí sínú ayé mi. It was just down there. Ó kọ̀ wá ń bẹ́ẹ̀ ni. The way God breathed on you. Ṣùgbọ́n tọ́lọ́ mi sínú ayé rẹ̀. Decide to move forward. Ó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú. Between now and three pm tomorrow. Láàrin sísẹ́ aago mẹ́ta ọ̀sán ọ̀la. Whatever in your life that has not been moving. Ogun tó bá ní tí ò tẹ̀síwájú. You start to have progress. Á sí tẹ̀síwájú. Call the name of Jesus one time. Gborúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. And say, Oh Lord. Kò ní Olúwa. Arise. Dìde. Breathe your name. Mí ṣe orúkọ rẹ. You know one of the name of God is Jehovah Jireh. Ọ̀pẹ̀ kan náà orúkọ Olúwa ni Jehovah Jireh. God that provides. Olúwa tó ń pèsè breathe your name over me o lord. mí mi sí orúkọ rẹ sínú ayé mi. breathe. ìmí orúkọ rẹ. breathe your name over me o lord. mí ìmí sí orúkọ rẹ sínú ayé mi. breathe. mí. and be, let me start to move forward. jẹ́ kí bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú. ó yá àdúrà. prayers. Orúkọ tó ju fàdákà lọ. that name is Jesus. Òun ni Jésù. The same yesterday today and tomorrow. Ìkan náà lánàá lẹ́nu àti gbogbo ọjọ́. He said in the name of Jesus arise. Ó ní orúkọ Jésù dìde. And all the legs he has not been able to use. Gbogbo ẹsẹ̀ tí o ti lè lò. The hands he couldn't use before. Àwọn ọwọ́ tí o ti lè lò tẹ́lẹ̀. Start to use it. Ó bẹ̀rẹ̀ sí ń gba ìgbára. The same Jesus who went to where Bartimaeus was laid. Jésù kan náà lọ sí Bartimaeus wà. A dead person and he came out again. ó dẹ̀ tún jáde wá. he went to Jarius' house. ó lọ sílé Jairus. he said Talita kumi. ó ní Talita kumi. and say arise. ọmọbìnrin dìde. and arise. ọmọbìnrin sì dìde. I want you to pray. mo fẹ́ kó gbàdúrà. o oh Lord. olúwa. breathe your name over me. ní orúkọ rẹ sínú ayé mi. whatever the enemy has tampered with. ohunkóhun tó tàbá ti kọlù. repair it this morning. olúwa túnṣe lówùúrọ̀ yìí. let me let me tell you what. jẹ́ kí n sọ nǹkan fún ẹ. amen you, you all had on Sunday gbogbo ilẹ̀ gbọ́njọ sunday èèyàn kan tí ò nílé ọmọ kò dẹ̀ ṣe nǹkan oṣù rí ó dẹ̀ ti bímọ nísìnyí nínú church báwo ló yẹ ṣẹlẹ̀ ọlọ́run nìyẹn. breathe your name over me o lord. mi ìmísí orúkọ rẹ sínú ayé mi. whatever the devil has stolen from me. ogun tó ṣùgbọ́n ti kọlù àbí tó ti jí. restore it back. dá padà báyìí. talk to God. bá ọlọ́run sọ̀rọ̀. In Jesus name we pray. Ní Jésù la gbàdúrà. Pray this prayer with holy anger. Gbàdúrà pẹ̀lú ìbínú ẹ̀mí Ọlọ́run. Any power that is trying to block my glory. Agbákágbá tó fẹ́ dí ògo mi lọ́wọ́. If you don't repent now. Tí o bá ronú pọ̀ wàdà nísìnyí. Father slaughter it. Bàbá pa báyìí. In the name of Jesus. Ní Jésù. Because if the glory does not shine. Torí tí ògo yẹn ò bá tàn. It leads to shame ó máa mú ìtìjú wá ni àti ìtìjú àti ẹ̀gbin. a God has said I have created you for glory. Ọlọ́run ni mo dá ẹ fún ògo. not for shame. kò ṣe fún ìtìjú. any power agbára kágbára. that wants to block my glory. tó fẹ́ di ògo mi lọ́wọ́. if he doesn't repent. tí o bá ti ronú pìwàdà. father slaughter him. bàbá pa báyìí. two thousand and nineteen is for which year. two thousand and nineteen ọdún kínní. shining glory. shining glory. ògo tó ń tàn. any power that try to block my glory. agbára tó fẹ́ di ògo mi lọ́wọ́. if he doesn't repent. tí o bá ti ronú pìwàdà. father slaughter him. bàbá báyìí. oya àdúrà. prayers. in Jesus' name we pray lórúkọ jésù la gbàdúrà. peter needed money. peter nílò owó. because those people have come. torí àwọn tó ń gbowó de ti wá. he has no money. kò dẹ̀ lówó lọ́wọ́. he could have gone around. kò bá ti lọ kákàkiri. to go and be borrowing. láti máa yáwó. kò lọ sọ́dọ̀ àwọn lápò kò lọ yáwó <laughs> kò lọ síbẹ̀ he didn't go there. he didn't go to lapo. he went to Jesus first. ó lọ sọ́dọ̀ jésù ṣáájú. Jesus told him. jésù sọ fún un there is money hiding inside the fish. owó wà tó farapamọ́ nínú ẹja. go to the sea. lọ sínú òkun. you will find the fish. wàá rí ẹja. the first fish you catch. ẹja àkọ́kọ́ bá mú. open his mouth. lá ẹnu rẹ̀. you will find money. wàá bá owó ń bẹ̀. and he find it. you are going to pray. wàá gbàdúrà. wherever my glory is. ibikíbi tí ògo mi bá wà. my glory. ògo mi. wherever you are. ibikíbi tó bá wà manifest now by fire. farahàn ní sinimá wa iná. in the name of Jesus. ní orúkọ Jésù. I shall not be put to shame. mi ò ní ojú òní tì mí. one more time. lẹ́ẹ̀kan sí. I shall not be put to shame. ojú òní tì mí. my glory. ògo mi. wherever you are. ibikíbi tó bá wà. manifest now. farahàn ní sinimá. in the name of Jesus. ní orúkọ Jésù. orí àdúrà. in Jesus name we pray. ní orúkọ Jésù. finally for one minute according to the word of God. ní ìparí fún ìṣẹ́jú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. he has said call on me ó ní ké pè mí. and I will answer you. And I will show you great and mighty things that you never done before. For one minute you are going to talk to God. You say, Oh Lord, anytime I call on you, please answer me. Answer me by fire. Then the first thing is you now tell him what you want to start from this week. And I am telling you èmi sọ fún ẹ. between now and three pm tomorrow. láàrin sísè aago mẹ́ta ọ̀sán ọ̀la. you will confirm the hand of God. wàá sọ fún orí ọwọ́ Ọlọ́run. in your life the prayer point is. ọ̀rọ̀ àdúrà yẹn ni pé. oh Lord. Olúwa. from today. láti èní lọ. anytime I call on you. ìgbàkigbà tí máa kébi rẹ. answer me. dá mi Lord I answer by fire. ọba tó fi iná dáhùn. answer me dá mi then tell him some things. ó wá sọ kó tó fẹ́ fún. and between now and three pm. láàrin sísago mẹ́ta ọ̀sán ọ̀la. you should be able to confirm. kó bẹ God has started this Talk to God one minute. Pray, pray, pray, pray. In Jesus' name we pray. Father, we thank you. You are wonderful. You are our Father. You are our source. You are our helper. We thank you, Daddy. We pray that your eyes of protection, your eyes of mercy, continue to follow us in the mighty name of Jesus. All our going out and coming in be powerfully blessed in Jesus' name. divine support, divine assistance, peace of mind, comfort, let it be our portion. And between now and 3 o'clock tomorrow, let us begin to give testimony of your goodness, of your kindness. In the name of the Father, and the Son, and the Holy Ghost. In Jesus' name we pray. Amen, amen, amen. In Jesus' name. Ah, three powerful hallelujah. One, two, Jesus. Ah. Clap for Jesus. Thank you for listening to this power filled message. For prayer and counseling, call 080 330 72923. Join us every Sunday. 8.30 a.m. at 1 stroke 3 Samuel Ajakaya Street beside Total Filling Station, Egba, Lagos. To listen to more messages, go to www.youtube.com slash Pastor Bamiro FICM. Stay blessed.